síbẹ̀ àdéhùn wa ni mo tẹ̀lé. tó bá di ìrọ̀lẹ́ ọ̀la ọmọ ẹ̀yẹn abẹ́lé. ìrọ̀lẹ́ ọ̀la. yes ah. come on mark my word ṣebí ni mo sọ̀rọ̀ abẹ́lé sẹ́ má wọrí ok. Yeah. okay. Um, no problem. Okay now. Okay, see you. Yeah. See you later. Yeah. Welcome, sir. Your boy is here. I'll see you later. No problem, sir. We respect you as usual. Uh, iṣẹ́ yẹn ọ̀la la máa ṣe what are you saying now what is difficult in that ṣé wa kàn mú kan náà àwọn ọmọ tẹ tí mọ́nú ọgbà ń bẹ̀ yẹn ni ìkan náà àwọn tó tẹ mú fún wondering oh yes yeah good I'll talk to you later okay. Yes, I forgot something. Okay. o gbàgbé nǹkan ni. owó tí mo gbé fún ẹ ni wàá gbà. owó. ọ kẹsàrì. èmi kí n kẹsàrì apákan ogun apákan oògùn èmi apákan rọ apákan rò èmi èèyàn kan ṣoṣo tí gbogbo ayé ń pè ní John èmi ni mo bá ẹ lálejò. tó bá wa jẹ́ bẹ́ẹ̀ ajá ẹ ti wọlé tọ̀ ẹkùn wá torí ilé ẹkùn ló wà yìí ó yẹ kó fẹ́ jẹ́wọ́ ẹ̀. Ah, <laughs> ọ̀rọ̀ ọmọdé ò mà ò di ìyá ẹ̀ ló mà ṣá ìyá ẹ̀ tó wá mà ṣá ò sọ fún kó tó máa bọ̀. lóòótọ́ àjànà kò jẹ́ balógun ṣùgbọ́n olólàjù lọ́lọ́run gbàdé fún un. <laughs> tí àwa wa bá pégbá lórí igi ọkọ ṣoṣo ló máa ha ọkùnrin mẹ́sàn-án lèmi <laughs> mo kúrò nu ọkùnrin mẹ́rin. Hmm owó tó wà lọ́wọ́ ẹ̀ òun ni mo wá gbà àbí police dog ni wọ́ ọlọ́pàá lèmi tí ọlọ́pàá àti police dog bá ríra wọn àwòrán torí iṣẹ́ kan náà ni. a yàtọ̀ síra wa hmm. ibi téèyàn bá ti ń ṣe ló ti ń jẹ lọ́rọ̀ tèmi. o oh, ọ̀rọ̀ ẹ̀ ò gbójúbọ̀rọ̀. mo ti gbé mi wò báyìí wá rí pé mi ò dẹrùn dẹrùn. ètò ẹ̀ ò mọ bí kan àìfojú sí òun ló jẹ́ kó forí kan kú òní ìlú ọmọ akókò ń ṣọ̀la ṣùgbọ́n òní kú lẹ́ẹ̀kan náà wàá kọ́kọ́ jẹ ìrora kó tó tó bá wá rí bẹ́ẹ̀ ìjì ìjì ìjì ìjì ni mo pè ìjì ìjà òun lu akẹ́tù sílu akẹ́tù fi tú òun ni mo pè ẹgbẹ́ ńlá orúkọ tá a kọrí àyànmọ̀kàn orúkọ tá a pè lẹ́lẹ̀ òrìtà gẹ́ni sọ́run jẹ́ tí òkú bá kú olùtí pèpè mọ́ tilẹ̀ kojú rẹ ni ògbólógbò yẹlé náà nítorí paná babaláwo ní ṣe bí ojú oníṣègùn ní ṣe bí àìgbọràn bí àìgbọràn ni adé afọ ajá mú ajá balẹ̀ ojú sẹ̀rúrú sẹ̀rúrú ọ̀rọ̀ ìṣùpalẹ̀ ṣèkì ìlú mi bá mi fàjì wá. unbelievable. ó máa yíwé ní ìrí kẹ abó rẹ ni. ọ̀sánjá ọ̀sánjá àrùndàpá òwú. ìjì ló pa kọmíṣánná. ìjì what. yes ṣe wá rí ìjì tó pa kọmíṣánná yìí kò ń ṣe ìjì lásán ìjì tó jẹ́ pé alágbára nìkan ló lè pè é Kesari is behind this. Kesari is a commissioner of police. Kesari again? Yes. You know what? You go and make an arrangement for the ambulance immediately. Kesari, your days are numbered. It's numbered. It's a promise. àgbà ni mí à kì í fọmọ rẹ̀ bọ rẹ̀ èmi Babatunde James BJ aka gunshot èmi ò ń sọ̀rọ̀ olè olè lólè máa jẹ́ ọlọ́pàá lọ́lọ́pàá máa jẹ́ wọn ò lè dìyọ rárá wọn láéláé kò sáyè fọmọ olè kankan níbi tẹ́mi BJ bá wà èmi gunshot ẹ̀mú bá mi mú wọn lẹ̀ no pity no mercy squad. yes sir. squad. sir. squad. sir. you see me. you, you die. die. i see you. you die. Baba, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ń bí mi understand. wàá kí ló ń ṣe àlàyé já rẹ ibi kan kọ́ máa ṣe fi promote ẹ̀. wàá blow kí ló ń ṣe calm down ṣé o fẹ́ blow ni. Baba, ìbọn lílé yìí mi kì í ṣeré ìbọn. kò ṣeré kò sí kan ló kàn wá sí ìbọn ṣé o fẹ́ blow ni. bàbá mo fẹ́ blow bọ́ ìbọn ni mò ń wò iṣẹ́ mi ń ṣe rẹ̀. já rẹ up! them out, come on, I'm full. Get up! Get up! Get up! Good. Good. Mo ti wọ́n yín several times Make kẹ́fì ṣó lè yín sílẹ̀. Ẹ̀kọ́. Ẹlẹ́wọ̀n lè fi sílẹ̀. Tẹ̀bá ní aráàlú ò ní gbádùn nítorí yín. Àwọn ọlọ́pàá àgbà ní sùn nítorí yín. Now look up. Àwọn Look up. Up! Look up, look up. My name is Babatunde James. BJ. AKA Gunshot. The man who died wáyé ti fi introduce Arabi sí mo fẹ́ kẹ́ get it twisted. Tẹ̀bá ti kú. Mo fẹ́ kẹ́ mọ̀ pé mi ni mo pa yín. Which simply means You see me. You die. I see you. You die. Boss, make I Baba, make I shoot this one. Kì í ṣòlè ni, kì í ṣòlè artist ni mi. Kò sẹ́rẹ́ ni mi ẹ̀jọ̀ nítorí Ọlọ́run artist ni mi. Shut up! Ṣé wọ́n lọ máa sọ pé bóyá ó lè ní àbólé ni? Look, sorry, àwọn èèyàn bí wọ́pọ̀ nígboro. Tẹ́gbọ́n tó bá ti rán àwọn èèyàn báyìí tó bá ti ń roti fún wọn, wọ́n á mingle immediately without knowing the job those people are doing wọn ń kẹ́ láti bẹ̀rẹ̀ pé ṣẹ́wò lẹ́ ń ṣe kọ́kọ́ mọtí ní tiwọn it's called àtẹnu. sori kò yẹ kí n arrest ẹ but i'm gonna arrest you láti kọ́ ẹ ní a little lesson. next time mo bá rí àwọn strangers kò ní tètè mingle pẹ̀lú wọn. officer boss take him along. get up get him get up get up move it. officer go. Killer. Baba. You don't dey let your name They control you. Tábà lọ sí operation at times. Tí n bá sọ pé má pààyàn ò ní gbọ́, ò máa pààyàn wá. Ah, ah, bàbá ṣé ẹ̀kẹ́ tí màá bèrè yẹn ni? Tábà lọ sí operation tí mi bá pààyàn. Ah, na crayfish be that na. I was sọ drop person na bàbá yẹ kó ti yé eyín ìgbà ẹ̀kẹ́ tí màá bèrè yẹ kó yé eyín jù yẹn lọ. Bẹ́ẹ̀ ni kò wá jọ. Àwọn. Killer. Baba. How dare you talk to me in that manner? How dare you? Iná ni mí o. Má jẹ́ kí n gbẹ̀pọ̀ kí wà mí má bàa gòkè. Ẹ̀yin tájà fi ń bọ́mọ ìṣeré ló fi ń gé jẹ. Boss, ẹjọ́ di ọlọ́ ẹ má bínú sí mi. Ọmọdé ni mí, ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́. Kábíyèsí o irúnmọ̀lẹ̀ sí gbogbo ayé ń pè sí bàbá ẹ má bínú sí mi ẹ dákun mi ò yájú sọ́ba ẹ má bínú sí mi torí mi ò tí lẹ́bọ̀ ṣọ̀pọ̀ náà olúwa mi ẹ̀rọ ẹ̀rọ ọmọ tó ní mi ẹ̀rọ olúwa mi. ah lord caesar general caesar. ẹ̀yin lọ̀rọ̀ yín yà lẹ́nu ọ̀tọ̀ nìkan láwùjọ òkúta nínú gbogbo àwọn ṣoreṣore nílẹ̀ yìí gbogbo èèyàn ló mọ̀ pé kókó lọ̀gá mi jẹ ah, a sọ̀rọ̀ ṣẹni tí kì í sọ̀rọ̀ dànù kò ní ṣèlérí kó má mú ṣe láéláé. Hmm. lóòótọ́ ni ẹni tó bá fẹ́ pẹ̀gàn àjànàkú ló máa ní erin kọjá mo rí nǹkan fèrè ah! gbogbo ìgbà ló máa ń yà wá lẹ́nu. ẹ wo ẹ sábà sọ fún chairman pé òkè òkè báyìí ló wà fún ní gbé ah, agaro kì í dá oníṣẹ́ olúwa ṣe rí ọ̀dọ̀ owó kò ní dá wọn four million tí wọ́n fi support wa àmọ́ lóore I really appreciate it. àmọ́ lóore. that is the style of my boss ẹ má worry it's okay ẹ lè má lọ. ẹ jẹ́ kí dáwọ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbẹ̀rù fún mi èmi náà mú sàmì. ọkọ ní ní ní ọmọ lè gbé pápá ẹ ṣe gan ọ sàn ọ ẹ ṣe gan ní gbà. a lè gbà bí. ẹ gbà bẹ́ẹ̀. jẹ́ kí n má. wàhálà ẹ̀ ṣáà. Chris inú mi dùn yìí pé NGO complex àdásílẹ̀ yìí ó ti ní ìtẹ̀síwájú láàrin ọdún márùn-ún wọn kọ tàti ń achieve tàti ń gain. ṣé ìwọ nìkan ni ó ya ẹ̀mí fúnra mi lẹ́nu azin ládùúgbò yàtà ti jẹ ah, ah, all of a sudden gbogbo ẹ̀ kàn sáré change pàápàá in fact ṣé kí n má tàn yín mm-hmm. mo ṣe wá gbàgbọ́ ń sìn ni pé wúrà tó bá máa dán ah, ọmọ ó máa lánà kọjá o. <laughs> no pain no gain. wẹ́ To buy jẹ́ bẹ́ẹ̀ jọ what next báyìí kí la máa ṣe báyìí ṣé gbogbo owó tá a gbà lọ́wọ́ Mr. Ben yẹn ṣé gbogbo ẹ̀ la máa gbélé fún NGO ni. Chris o fún ni sórí four million naira tá a gbà yẹn jọ má bínú ṣé láàrin mi àti ẹ o mọ̀ pé NGO tá a dálẹ̀ náà a fi ń ṣe bísínẹ́sì ni àfikún lọ́n ṣàánú wa àmọ́ sórí four million naira tá a gbà yẹn five hundred thousand ló ń lọ sọ́dọ̀ wọn. yes five hundred thousand. ṣòwárí three point five million naira tó kù hmm. èmi àti ẹ máa bẹ ni. wo ẹ̀kan tẹ́lẹ̀ èmi gan pu legs ẹ really. tó bá jẹ́ pé a ní ọgbọ́n tá a tún lè dá ni tá a máa tún gé five hundred yẹn. no báyẹn kan ṣe bẹ́ẹ̀. Eh. it's a done deal. Eh, no problem now. <laughs> okay we go to go. Where is the money? Mami, dádì mi yẹ́ mo bá ṣe wáyé. Kọ́bọ̀sì lọ́wọ́ wa. Àtẹ́nìkan náà. Ah! Ṣé bá wọlé tó já yẹn? Ẹ eh, ẹ eh, ìgbà tá a ti rí náà, a ti mú pé òní rẹ̀ máa jẹ́. Ọ̀hún lísìn, o lè lẹ́yìn oṣù olèdá lè parí. Ìṣe àìsàn ló jáde lórí ìlú náà. Ṣọ́ọ́rẹ́ mi tí mò ń dún lẹ́yìn, kílà lórúkọ mi. Now for the last time, where the money?

mo kọ́kọ́ rò pé sky ló jókòó ni ìjọ yìí ti pọ̀ jù. ẹ àti ìyẹn ti kọjá ah. a máa máa sọ yẹn lẹ́ta. mo pa késàrì lóòótọ́ láì mọ̀ pé irúgbìn ni ló jẹ́ kó padà wò. èmi ti mọ̀ pé irú ọjọ́ ènìyàn wáyé bí òwe tí babaláwo mi pa fún mi wọ́n ní àti kékeré la ti ń pẹ̀ka àrókò torí tó bá dàgbà tán a máa gbẹbọ lọ́wọ́ ẹ̀ rí adẹ́tẹ̀ ní késàrì kò lè fún wàrà àmọ́ lè dànù késàrì killed my wife he killed my only child. He killed my only sibling. Nothing ventured, nothing gained. lẹ́yìn ìgbà tí Kísárì padà wù ó ti yọjú sí mi. Kísárì Kísárì. kọ̀lọ̀kọ̀lọ̀ tó bá sùn kò lè rí ogbe orí àkùkọ kẹsàrì kẹsàrì. ọkùnrin mẹ́sàn-án ló ń ké sí tó yàtọ̀ sọkùnrin mẹ́rin. ṣàlà àlàyé ọ̀rọ̀ ni Yányẹọlá aka ẹ̀jẹ̀ ẹkú lé làkàrà lé ẹkú àtìbà òye ẹni tí ń tàjọ bọ̀ ó ń ya ẹ lẹ́nu ojú àtúnra òwe tí àkàlà pa ń jọ sí mo sọ fún ẹ mo sọ fún ẹ mo ní ẹnìkan kì í palẹ̀ ẹni tó bá lóun fẹ́ palẹ̀ irú wọn nílẹ̀ pa mo sọ fún ẹ pé ẹnìkan kì í pọ́nmọ́ lágídì àtọlẹ̀dọ́lẹ̀ ní tàdán tẹ bá lanú àdán kan ẹ tún bá ìmíràn bẹ èmi késàrí ọkùnrin ogun ló ń wò níwájú ẹ kò kí ń ṣàlà òní ìtìmọ̀ rí ẹ yìí ló máa fẹ́ jẹ́wẹ́. késàrí àkùndàbọ̀. Ah, táwọn ọ̀tẹ́kùn bá rìn tó bá ṣe kòńgẹ́ ẹkùn awúráwo nìyí kẹsàrè mo gbà fún ẹ mo gbà páfẹ́fẹ́ ni ẹ ẹnìkan ò lè rí ẹ mú láyé láyé kẹsàrè iná bá jógi lójọpẹ á dọ̀nà sí i bójú bá pokùn tó pọ̀rẹ́ adátòrè sí kẹsàrè mo bẹ̀ ẹ́ jọ dá mi sí mo ti fi ṣe ọlọ́pàá sílẹ̀ mi ò ṣe mọ́ jọ dá mi sí mo gbà fún ẹ kẹsàrè jọ jọ. tọpẹ́ yọpẹ́ tọpẹ́ yọpẹ́ tó fi mi kọjá ọ̀sẹ̀ nítorí ẹ̀mọ́. ṣẹ̀ṣẹ̀ wá rí pé ẹnikẹ́ni tó bá lẹ́mí ara ẹ̀ lò kò fi ti Kesari fún Kesari. with due respect sir ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ sọ pátápátá ni mo gbọ́ sir but èyí tẹ sọ last yìí is bullshit bullshit ni àròkùn <laughs> lè gbóná títí títí kó má tutù ẹni tí ò bá ṣetán láti ṣàṣedànù kó lè ṣàṣeyọrí sir, sir, what, what did you just sir with due respect sir I'm highly disappointed in you sir a decorated officer like you tí what is sọ di mentor tá à look up to lẹ́yìn wá suggest pé ká fi Kesari lẹ̀ who the hell is Kesari Kesari a common criminal sir have you suddenly forgotten ṣé ti sir oath they take to protect and serve the people of this nation lẹ́wọ́n sọ pé ká fi Kesari lẹ̀ no no no no it's not going to work let me make you a promise sir èmi. Babatunde James BJ gunshot èmi máa rí ẹ̀yìn Kesari it's a promise it's a promise. My brother I was stronger than you yes I was an extremely dedicated officer àmọ́ sori gbòǹgbò kan ṣoṣo gbọ́dọ̀ rọ́jọ̀gbọ́n lẹ́pàá lẹ́ẹ̀mejì yes. sir with all due respect sir yorùbá ló ní pé ẹni tó bá mojú oògùn ló ń pa bẹ̀rẹ̀ we need to end the reign of Kesari once and for all gbogbo ọ̀tọ́ pípé tá a dẹ̀ ṣe iná ṣe líìdì wa sọ́dọ̀ yín pé ẹ̀yin ló nìkan lẹ́ lè fún wa ní líìdì wẹ̀ bá ṣe lè mú fún Kesari. sir once a soldier is always a soldier. àmọ́ jagunjagun tó bá mọ̀jà tí ò mọ̀ sáà irú wọn máa ń bógun lọ ni orí tá a fi lugi tá a fi lọ̀pẹ̀ tí ò fọ́ bá gbèrú orí bẹ́ẹ̀ pamọ́ kò léèwọ̀ torí náà ẹ fi ti késàrì fún késàrì. ẹdẹyìn ẹdẹyìn ẹdẹyìn ẹdẹyìn lẹyìn nítorí gbóhùn tó yẹ fún késàrì ó yẹ ká ẹ fún ẹ. àníwọ̀n lè nàmá. wọ́n wá wọ́n ò rí mo dẹ̀rù jẹjẹ gbé sáré mo dẹ̀rù jẹjẹ. agbani nana ko alagba ko owó wẹ̀dà. irú mi ò ní pọ́ọ̀sì mọ́ mo ti ń yọ owó inú ẹ̀ mo ti sọ dànù. ó ṣe kí ni olówó ni èyí ló máa kú. ẹ wá ẹ má yẹ ká wé ẹ fún ọkọ mi Me fẹ́ boss Can you boss yìí ma. general. ta ló ń jẹ́ general. ó mọ ìhàn kínkín sáré ló fẹ́ rí ẹ kí n má jẹ kẹrù bá ẹ. baby girl kí ló dé We'll ń gbọ́n wo calm down kò sí ṣòro yorí bóyá wà yẹn insurance cover ẹ̀ ṣùgbọ́n ó yá bọ́ sínú mọ́tò. má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ èmi for me. For me, sir, Julia. How are you? Báwo tó wà you kò fẹ́ kó pocket money in case you need any change kò fẹ́ ra nǹkan kí n má dẹ̀ wow mm. ṣé owó yìí wà pọ̀ jù báyìí. kò sí nǹkan kan tó pọ̀ jù fún ẹ. oh thank you so much sir. kò tó pẹ́. ẹ ṣe gan-an ni. àwọn tó bá di láàárọ̀ làrán mi létí mo máa gbé ẹ jáde fún shopping. shopping. Mm -hmm. gbogbo aṣọ tẹ́ra fún mi the last time mi ti wọ̀ wọ́n tán. Mm-hmm kò ní mínì yorùbá sọ pé àràkùn láṣọ gbági gbogbo ẹ̀ náà ló dé máa kan ok. ok thank you. so um, one more thing láti òní ìlọ́wọ́ òní sùn sí yàrá àlejò mọ́ yàrá mi ló máa máa sùn. Ah. yes are you cool with that. <laughs> of course yes my lord your wish is my command. good girl malante. So, uh, Kila. General. Eh, the Lord Caesar. I go love you, ah, ah, Papa. Ṣé kìí ṣe pé ẹ fẹ́ máa fọ́ nínú pẹ̀lú gẹ́wọ̀n yìí? mo notice me. láti ìgbà tẹ́ ti mú wá sínú ilé yìí, <laughs> lẹ ti special treatment. Love. Love was in sínú dictionary to me at all spirit mi kàn láìkẹ́ ẹni tí spirit mi bá dẹ̀ ti like gẹ́gẹ́ bí ọmọ èmi tèmi jẹ́ èmi náà máa like ẹni yẹn torí ó possible kó kó máa wúlò fún mi kò kí n sọ̀rọ̀ fífẹ́ rárá. I trust you. Yẹ́n náà padà sí ọ̀rọ̀ ìtàn sọ. Lórí ìfẹ́ ni mò ń wọ̀ wájú. sky àbí ta lélẹ̀ ojú yìí jọjọ ẹni tí mo ti rí who are you. o need that, tí mi but I've got good news for you. Kesari, it is the end of the road for you and your gang. Ewa Orisha ee ọ̀gbẹ́ni o ti máa ń ṣe tipẹ́ èmi ìdẹ ló máa tẹ bápẹtẹ ṣe tẹ láàrin àwọn òjòyè if you try any of this today o máa dẹran lẹ. àṣọ ẹ kéré ẹ̀rí pintin níwájú èmi késàrí apákòókun apákòókun èmi apákòóró apákòóró. ẹ bá gbìyànjú ẹ ẹ jábọ́ bíi kọ̀kọ̀. késàrí ṣe tí ó jẹ tẹ̀tẹ̀. má jẹ dágunró bẹ́ẹ̀ o torí pé dágunró ò ṣe jẹ. shut the fuck man tí kú bá ń sọ̀rọ̀ àrùn á máa gbin ni o tẹ bá ń fegun ṣeré ẹ má lọ fòrò ṣeré o. tẹ bá fojú dínà iná àjọ yín tẹ bá fojú di odò odò àgbẹ̀yìn lọ sí. dápadà ológìnní kan ò ní kéré kó má gàjà ajá ò ní kéré kó má ṣọdẹ bí iná ṣe kéré tó yẹ bá a bá gbà wọ́n máa ń jó ni láìláì ni kí nàyànnàyàn yín ṣọ́ra kó má nẹni ọba o. na na na action mi dey wait for o i go finish all these people i go finish them. àwọn eléyìí ò mọ̀ pé jagunjagun yàtọ̀ sọlọ́dẹ ẹ mọ̀ pé mopo yàtọ̀ sí boy scout ṣùgbọ́n èrè mi àti yín ò ń ṣòro tá a bá yẹwọ́ akátá igé tá a bá yẹwọ́ ọ̀dọ̀ sí ìdàkùnmọ̀ òun ti balógun ọ̀pẹ́ rẹ̀ ẹyẹ tó máa jẹ síkò sí mọ́. ṣe oh! oh! ah! eh! ló ń kó náà. sorry. Osalo, But I've got good news for you. Evidence for the thief. One day is for BJ, aka Gunshot. Impound this vehicle immediately. Kìsàrì ẹnìkan ṣoṣo tí gbogbo ènìyàn ń pè ní jọ̀mọ́ Kìsàrì Kìsàrì àwọn àlùmọ́ ìwọ̀n general wetin dey happen now eh lord caesar kí ló ń ṣẹlẹ̀ bàbá ẹ wo kí ló ta ṣe sá kúrò bẹ́ẹ̀ ẹ wọ́n ṣẹlẹ̀ rí kí ló happen. ẹ má yẹ káyà yín já kò séwu lóko àfi gírí àparò mo fẹ́ mọ irú agbára tó wà lọ́wọ́ wọn àti irú agbára tó ń fúnra rẹ̀ ní òun ni mo ṣe fílẹ̀ kó pàtó ọwọ́ ẹ̀ ṣùgbọ́n ojú èmi àti ẹ ṣe máa tún ra rí. cool my mind just interest now. like seriously ẹ ẹ bọ general àwọn guys tèmi ń wò yìí ó dà ṣe gbé wọn dé lu èyí ni because confidence wọn ti pọ̀ jù wọ́n kàn dúró tó ṣe ń bá wa sọ̀rọ̀ yẹn wọ́n ti bold jù. like like. Ah. general the lord caesar èèyàn kan ṣoṣo tí wáyé ń pè ní people tó ń pè ní jọmọ. bàbá no vessel ẹ wo ṣe rí lẹ́ẹ̀kan ìgbà tẹ́ ń bá bọ̀bọ̀ yẹn fo ìṣe ló rà yẹn pé you don't understand ó fẹ́ máa jọ bẹ́ẹ̀ ni wípé ẹ mọ bọ̀bọ̀ yẹn rìn ní ṣá ah, because ẹ pè lórúkọ kan ẹ ní sky you know am. ọ̀pọ̀lọ́ ni tá a bá débi ìrùkàfọ̀ ìyẹn kì í ṣàròyìn tọrọ ò bá tọrọ a kì í fìtàn balẹ̀. sky sky tí wọ́n bá ń padà wáyé tó bá tún padà wá lẹ́ẹ̀mẹ́gún èmi kì í késàrì ni màá pa ẹ́ my name is caesar kì í késàrì lórúkọ mi apákan ogun apákan oògùn èmi apákan oró apákan oró. àbá ti márímárí tó bá tó. ìjọba késàrì la bá tó. gbẹ́ni ẹ sọ̀rọ̀ jọ ah, èmi tó máa pín Kesari èmi lébi wọn pé Kesari Kesari Kesari Kesari ṣé ọjọ́ Kesari ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹsán ọjọ́ ṣé o lè ṣe bí Kesari ṣe ń ṣe wáì mo lè ṣe bẹ́ẹ̀ ṣé o lè ṣe ni ó yá ṣe. Ah, ah. ẹni sùúrù ẹja ìrìnjọ rẹ ẹni sùúrù bíbá láti máa mọ Kesari láàrin ẹ ṣáà máa ń wò ní news eh. òun dẹ̀ ni ó mọ dẹ̀yìn àbí bíbá láti máa mọ Kesari láàrin so ẹ máa sọ bí Kesari mo tó máa ń lejú tó máa ń ṣe gbẹ ó yá ẹ já o. èmi lè ṣe jẹ́ ń ṣe fún ẹ jẹ́ ń ṣe fún ẹ èmi késàrì ògbólógbò ajigunjalè àṣọ bẹ́ẹ̀ ni ah, ẹ báwo ló ṣe wá ń ṣe ẹ báwo ló ṣe. bẹ́ẹ̀ sọjọ ó gẹ ti ẹjọ ó yóò gẹ ti ẹ ṣé wọn lè sọ ọdún ya sọ. èmi lè sọ ẹ sọ lásìkò bá dé màá sọ. àṣetò ah, lè sọ nísìn. nísìnyí nísìnyí bọ́lá sáfẹ́jọ́ bọ́dá késàrì eh? ẹ wo bí eh. ẹ ní later on eh. ẹ fẹ́ lọ skul fún nǹkan ọkọ yín bọ́ yín sọ orí yín dàrú ah. ọpọlọ yín ti lọ bàbá nísìnyí bó ṣe wà yìí mm. you are mad. Asi o ti gúdù jù. iṣẹ́ wọn ti jalè rí. àà mo ṣe gbà mo ṣe ní jalè àní mo fẹ́ dàbí ké sáré òun bẹ́ẹ̀ pé ṣé mo ti jalè rí. Ah, wọ́n bí ọjọ́ tó ń dá àmàlùgbà. ẹnìkan ò lè palẹ̀ ẹni tó bá lọ́wọ́ palẹ̀ irú wọn nílẹ̀ ń pa. mo rántí ké sáré ọgbà yẹn àmọ́ àsìkò ọ̀rọ̀ tí ì tó tásìkò ọ̀rọ̀ tó màá ṣàlàyé fún ẹ. ẹ mọ mọ mi gbogbo gbalẹ̀ máa ń sọ pé àsìkò ọ̀rọ̀ òjì tó bá ní nǹkan tẹ̀mọ̀ nípa kẹsàrì ẹ sọ fún mi ó lè ẹ̀pù nínú iṣẹ́ yìí náà tí bẹ́ẹ̀ mọ̀ pé mi ló gbéṣẹ́ kẹsàrì fún ẹ sọ fún mi mọ́ mi kí lẹ mọ̀ kí lẹ mọ̀ pa kẹsàrì ẹ sọ fún mi. kò sí nǹkan kan tí mo mọ̀ nípa kẹsàrì ìròyìn ẹ̀ tá à ń gbọ́ yìí náà ni kẹsàrì tí mo ti mọ̀ láti kékeré mo tún dàgbà tán mo tún gbọ́ kẹsàrì àmọ́ Babátúndé wá wù mí kó padà lọ sí ọ̀dọ̀ bàbá kí wọ́n túbọ̀ bá mi rú ẹ lágbára nítorí iṣẹ́ tí o gbà nípa késàrì yìí ah! àpátápàrà ni késàrì. mọ́mí ẹ gbàgbé kí ni àpátápàrà tálà àpátápàrà mọ́mí ẹ gbàgbé mọ́mí ẹ wò bàbá tẹ̀ sọ ẹ̀yìn ò ní padà lọ èyí tí bàbá ti ṣe fún mi tó ti ṣe fún mi agbára tó ti rò mí tẹ́lẹ̀ ó yìí wà lára mi mo yìí ń lò ó mo ní ẹ eh, jagunjagun ni mí i'm a strong man i'm your son ẹ mọ ẹ má jẹ. Eh, ẹ wà báwo ni. ẹ ó máa yẹn ni pé kí n padà wá tó bá ṣe díẹ̀. ìgbà wo ló máa padà lọ. Hmm, tó bá ti ṣe díẹ̀ máa lọ. ẹ ah, eh, báwo ni. bọ́dá mi nǹkan tẹ promise mi yẹn kọ́ ṣe gbàgbé. oh no no mo mo gbàgbé ẹ by the way ìwọ ṣe sọ máa yọjú sí mọ́mí ẹ̀ ṣá. ẹ ń sọ̀rọ̀ ẹ mọ́mí ẹ̀. my love. My king. I love you. I love you so much. Are you sure you love me? Yes. you know I do. Okay, I love you, Mom. Oh. Ah. Are you okay? Yeah, I'm fine. <coughs> okay, let's play a game. A game? Mm-hmm. What game? Let's do something different. Like? Close your eyes. Mm-hmm. Close it. Okay. Open your mouth. My mouth? Mm-hmm. Kilo sa kong. sorry? general caesar olúwa mi bí mo ṣe lálàá yẹn o ẹ̀rù dẹ̀ ń bà mí torí mi ò lálàá olúwa mi ara ń fún mi ara ń fún mi pé ọmọ tẹ́ gbà sọ́dọ̀ yẹn ó máa padà betray yín ni ó máa gbà bọ́dẹ̀. kìlà. yes boss. mo notice pé o kàn ń bá mi rìn ni o mọ̀rọ̀ èèyàn tí mo jẹ́ gangan àkàlà ni mí láàrin àwọn ẹyẹ tí òkú bá kú láyé àkàlà wọn a sì gbòde ọ̀run mọ́ tí ìbùkún mi bá máa gbàbọ̀dé fún mi kí wọ́n tó sùn kó tó lálàá òun lèmi máa ti mọ̀ nítorí kò sí bọ́mọdé ṣe lè tètè jí tó oko ló máa bági kúkú tí. but fine no <coughs> blame me mo dey appreciate pé o sọ̀rọ̀ nǹkan báyìí fún mi torí ààbò mi náà ló ń wá but trust me jàǹbá kì í ṣẹlẹ̀ kò sí nǹkan kan tó máa ṣe mí ok. kí n ké sáré lord caesar èèyàn kan ṣoṣo táyé pè ní people tó tún pè ní jọ̀mọ́ umbrella fún àwọn tó ń pa àti àwọn tó jò ń pa. wá ṣe my vice killer ó lẹ́nu lọ́dọ̀ mi trust me you get level nothing do you. Hmm? Yes, boss. Yes, the idea of the building there is a big light here that is always on wọn pa rárá permanently on huge massive right behind the light there is a camera ṣé ono mechi, ọ̀nà méjì Si wọnú lé strike ká onoi. they have two security guards there there is one here and another one there tabanika gba the other ọ̀nà náà there are two security guards in this place too one here and another one right here shetuwari there is another big light here and a camera behind it olúwami nǹkan tó wá rú mi lójújù ni pé how we wan take penetrate. Uh, boss i'm sorry mo fẹ́ sọ̀rọ̀ kan ni èmi rò pé yẹ kó lè fún wa láti hit ní ilé yìí náà ara day or night a ò fẹ́ kí àbóyá commissioner minister ló pera bó ṣe lágbára sí kí ló kàn wá nígbà láti ní yín lẹ́yìn abeg wọnú bẹ̀sù ìtùnúlò àìdọ̀ ìrọ̀rùn ló yẹ kó jẹ́. gbangba làṣà tí wàá máa ń ta nàá tọ̀sán tòru lọ́mú létí wọ́n máa fi ń jalè. on point. kò sígbà táwọn ò lè wọ bí àwọn máa wọ bí táwọn máa kó nǹkan táwọn máa kó táwọn máa jáde. ó dáa ẹ wá gbọ́ ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí olúwa mi wò kọ́ wò dáadáa kọ́ dẹ̀ pàṣẹ. okay fine gbogbo àìdíà tẹ sọ pátápátá ló make brain a máa lọ sílé sẹ́nitọ̀ yìí a máa jalè a máa rí owó ńlá gbé bọ̀ ó dẹ̀ máa wà successful ṣùgbọ́n lẹ́yìn ìrìn àjò yẹn problem máa wà. <sighs> kò lè séwu o lord mi. a máa dé Òṣogbo láàárọ̀ la ká tó lọ operate a máa kọ́kọ́ dé Òṣogbo mo máa mú bùkún mi lọ sọ́dọ̀ mọ́mísì yeah why for safety. wọ́n ti pàṣẹ ni. for safety. for safety. ṣe máa fi. ọmọ mi kí ló dé tẹ̀ ń ṣe báyìí. ẹnìkan ẹnìkan báwo ló ṣe mọ bí ta ló júwe ọ̀dọ̀ mi fún ẹ and look here i am not his mother i am not your mother. gbogbo ilé yìí ni mo jẹ mm, mm, mm. no mi ì lè gbé anybody sọ́wọ́ ká ni mo ti mọ̀ ní mi tètè fúra mi tètè fúra mi ló kó bá mi tètè fúra mi ni torí ká sọ pé mo tètè fúra ni mi ì ní ìdí irun tó kúrò ní gbòòrò tó wá ń gbébí. gbogbo eléyìí tẹ̀ ń ṣe ìsìn ẹ ẹ ní gbogbo àlàyé tẹ̀ ń ṣe ìsìn àwọn àlàyé nǹkan tí ń ti mọ̀ tẹ́lẹ̀ lẹ́ tún ṣàlàyé ẹ kọ fi sọ̀rọ̀ just for two days mo máa padà wá mu. wo ọmọ ẹ ẹ o lè dúró síbi o. ẹ wá tọ́ mi má wọrí mọ́m sí mi ní ṣùgbọ́n wọn ní choice just for two days okay máa padà wá mú ẹ. ẹnìkan ẹnìkan ẹnìkan kò lè dúró o ò lè dúró o.

ẹ tán padà sọ́dọ̀ mọ́ mi. general ẹ wo táìmù ti ń lọ tabaníkà tán a máa pẹ́jù for patient lọ fún un. I said turn. yes boss right away boss. turn now. yes boss. fast. yes yes yes. Wá ṣẹ̀dá òpó àṣẹdá òpó àṣẹdá orúkọ tá a pẹsẹ ẹsẹ̀ mi má jẹ́ ràn rírà má jẹ́ ràn rìn sọnù má jẹ́ fojú sunkún ẹni kankan má jẹ́ kí n sunkún ẹni kankan fast fast. yes boss yes actions. ẹgbẹ́ bá mi ṣe mo ti yẹ ẹ̀bá lọ. àlùkò tó bá mi ṣe mo ti yẹ ẹ̀bó sùn. lèkẹ́ lèkẹ́ tó bá mi dọ́rùn rẹ̀ wò. iye rẹ̀ ń bẹ́ nínú báyìí fún. láàfin mi késàrì. ẹ̀sùn mọ́ mi. táwọn bá kéré àwa gẹ̀ ní. táwọn bá kéré àwa gẹ̀ ní. níbi tí wọ́n wà ládé yìí. kite kizo ẹ lọ báyìí. killer go like this anybody tó bá rí kó padà nù sango mari bani bi se kana kana ah lè ṣù you see me you die. I see you, you die. Ẹbí bíjẹ̀, AK gunshot, ready. your days are numbered. gbogbo ènìyàn ń Surrender yourself. Tó bá try to play smart, màá yín ẹ̀ látòrí ẹ̀ lẹ́sẹ̀. Turn slowly, your hands on your head. On your knees. òrìṣà jíjí ni mo jí tó kọ́kọ́ jíjí látàǹpàkò jí tó ọ̀nà òrèrè là ń rí ẹnìkan kì í ráyè my name is Killer second in command of Kesari kk. killed an officer of the law. And I'm gonna kill you right now. What? What can go on there? And you not jọ kú ẹgbẹ́. My name is Killer, second regiment. Are you alright? Obìnrin lásán lásán bí wọ́n proud of being a killer and not robber. Ìwọ tó ẹ̀kọ́ wa ní ọkọ kó máa tọ́jú ọmọ. My name is Killer Ejere Kesari. O tún wá ní guts láti pa an officer of the law. You see me, you die. I see you, you die. lè fẹ́ morúkọ mi tún jẹ sky ni mo máa pè you killed my mother o tún pa àbùkù mi àwọn èèyàn méjì àwọn èèyàn méjì tí wọ́n wò jù nínú life mi ló pa yẹn tó bá pé ìgbà nìyẹn tí wọn kì í pagbá èmi apá ẹ lónìí tó bá pé igun nìyẹn tí wọ́n ní wọn kì í pagún wọn kì í jẹgún òní ilẹ̀ jẹ́ máa yílẹ̀. Gẹ́tàrì the same way you killed my father the same way you killed a lot of innocent citizens in this country same way the same way you've rendered love homeless and useless childless sorry the same way you killed policemen including the commissioner of police. Kisari, allow me to introduce myself to you officially my name is Babatunde James BJ aka Gunshots. Sky was my father he served you he was loyal to you. He was faithful to you. He did everything for you. And yet, you killed him. Kisari. it is the end of the road for you. Èèwọ̀ òrìṣà. Gbogbo story yìí àìlẹ́nu right. Ẹrù tí àjàbá yẹrí fún, pẹpẹ tó bá lòun fẹ́ gbé fẹ́ràn ṣubú ni. Wo ọjọ́ tó ti bọ́mọ màálù, òun ló ti jọmọ ewúrẹ́ lọ. Tó bá ń padà wá, ní ẹ̀mẹwàá sky, èmi Kesari yìí náà ni màmá ayé ò ní da Kesari. torí pé bàbá ẹ ni mo jẹ. you no go better for you dey mad olórí burúkú ni ẹni Kesari ọjọ́ tó ti bí ọmọ màálù ló ti jẹ wúrẹ́ lọ nítorí wọn ọ̀fẹ́ wúrẹ́ ló ń jẹ ni tẹ́wúrẹ́ bá jẹ fertilizer á tóbi ju màálù lọ you no go better for you come let me can tell you one thing this is BJ gunshot this is not Sky mm-hmm. Kesari yes mo ní good news fún ẹ sori mo fún ẹ ń tẹ láti pé ìjì ọwọ́ tẹ́gbà tó bá ń pè búra wọn ò kú pẹ ghost pẹ ẹni tí sáfẹ́ pè as a matter of fact mú fóònù ẹ jáde bọ̀wọ́ gbọ́gbọ́ gbé container bullet wá i'm giving the assurance pé èmi Babátúndé James kò sí èyí tó máa ràn mí Kesari your time is up nítorí pé kí ni ẹnu ẹyẹ òrò òkúta it is the end of the road for you. egungun kì í nu atọ́kùn egungun tó bá nu atọ́kùn ẹ̀ á ti wọ̀ gbalẹ̀ àléwu kọ́kọ́ léwé náà jó ni wàràwàrà báyìí lọ́mọdé tó kó èsì sí bọ̀ wàràwàrà ilé ògbà ọ̀nà ògbà náà ní ìṣèwé àràgbà àti ìlú àtìmọ̀ kì í jàgọ̀rọ̀ di ògbádùn. kìsàmì ah! kìsàmì ọ̀la ah! ẹ̀jẹ̀. tẹ́tí kò gbọ́ mi dáadáa. ó ní kìlọ̀ tó wà ń ọjọ́ kíjọ́ tó o bá pàdé késàrì tó o bá fẹ́ bàjà ọjọ́ náà tó bá ti fi ẹnu kan ẹ̀jẹ̀ òkú àbí ẹ̀jẹ̀ ẹni tó bá súnmọ́ ọjọ́ náà léwu o kò sá fún mi. My name is Kesari King Kesari lórúkọ mi apákò ogun apákò ogun ní apákò oru apákò oru àgbẹ̀tì là ń gbẹ́kẹ̀lé ra àgbẹ̀tì là ń gbẹ́kẹ̀lé ra. lọ́nà ọmọ ta ni wọ́n ń ṣe gbogbo àwọn tó kú ẹ̀ pátápátá ló ti fẹ̀jẹ̀ wẹ̀ ọmọ ta ni wọ́n ń ṣe. ọmọlágídí lèmi ó ṣèwọ a kì í gbọ́ kú ọmọlágídí torí náà ló ṣe lè rí mi pa. níwọ ọlọ́pàá kékeré yìí tó bá rí bẹ́ẹ̀ ìjì ni mo pè ìjì ìjì ìlú mi fàtiwá ìlú mi fàtiwá ìlú tó jà ń lo alákẹ́tù tí ìlú alákẹ́tù fi tú òun ni mo pè. ẹ wọ owó òrìṣà ìjì oníjà kan gbóná ìjì oníjà kan tún gbẹ́gi ìṣẹ̀rù ẹ̀. ọmọ ta ni wọ́n ṣe níbo ló ti rí. èmi ọmọ olúfẹ́ àárọ̀ ni ní bàbá mi. kára wọn kára wọn àṣírò tán lóore ẹ̀wọ̀n àgbà tí wọ́n ní tó bá lò kéré ìwọ ló kéré jù tó bá lò tóbi ìwọ ló tóbi jù. Shout out to my people in the street MC Oluomo Koko Zaria Badiosha Abu Ebel Jordan Nikorodu Ẹ̀ṣẹ̀ Samofi Schoolboy ọlọ́pàá aládùn ní ọ̀sùn ní asni lẹ́kàn àgbànàkì Sunday Igboho ká ní mo jagun mi jalè ní àwọn tí n bá máa bá tó nìyẹn. but no. apart marimari tobacco ìjọba kesari mo bá tó. my name is Caesar. èmi ni kí n kesari. Oh. kankan ní. àwọn ọmọ ìyá kan wà wà. ọ̀bẹ kí àwọ̀lú lórúkọ tá a pè bá ọ̀bẹ kí ìdìjànà lórúkọ tá a pè sọ̀dàrà èṣù lálà fara yíyẹ̀pẹ̀ bìtìbìtìbìtì lórúkọ tá a pè wọn yàbí balanja balanja la sọkù ọlá balanja la sọkù ọlá àbálábà wọn mẹ́rin àrùn parapọ̀ wọn fẹ́ẹ́ fèsì ògbèjọba wọn ní sasa gẹrú tó bá jọba àṣírí wọn ò níbò àmọ́ kìí ṣe bíi tèmi késàrì lónìí pátápátá lè kó daṣọ borí àbùtọ́ lòrìṣà àbòdì ìgbín ẹni ẹlẹ́ni ní irọ́ sọ́pàdé àṣàwélé ẹni ẹlẹ́ni ní irọ́ pàkàlàṣọ àgbààgbà lónìí péjọ káláwọn oúnjẹ fò kété àdúgbò náwọn oúnjẹ yóò nà èèwọ̀ òrìṣà ilẹ̀ ilẹ̀ ilẹ̀ mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bíi etí alẹ́ mo dé kùtùkùtù bíi etí òwúrọ̀ mo dé pápákọ̀ bíi etí ìyálẹ̀ta ọ̀rọ̀ èmi késàrì di àfọlá àfọlá àfọlá tó bá dọ̀la àtúkọ̀la bí làwọn bá ṣe gbé a sì parapọ̀ a máa lọ gbé lànà látẹ̀ni lọ ẹ máa fi ti Késárì fún Késárì.